àtún ti dé bá a ṣe ń dé o àti bọ̀ bí a ṣe ń bọ̀ àwa la mú gbòròdùn àtún ti dé Luther Simon Record International agbẹ́sà ní gbogbo àgbáyé káfàtà àtún ti dé èyí tá a tún mú dé lọ́tẹ̀ yìí òun ni Ọ̀yádolú ti ìgà ìlérò ẹ̀yìn ní òsì quarters nílùú gbẹ̀sàmàlẹ́ abígúnjẹ má bàa ọ̀run eégún nínú ẹyẹ òrí bàtì ẹ̀lẹ́lẹ́yẹ àwọn àgbà ọ̀yà eégún ṣẹ́sì ẹ gbádùn wa dọ́banu fọ́nrán yìí ẹ gbádùn eré ọya aṣọ alárànbarà lóníranran lọ́yà lò nínú eré tẹ́ fẹ́ wò yìí ẹ má gbádùn eré ọya. ìjọ lẹ́ ń rí lẹ́sẹ̀ eégún ìdẹ́kẹ̀rẹ́ ni ọlọ́jẹ̀ ló ti ń kọ́ ọmọ rẹ̀ lásọ àtijọ́ ẹ rí bẹ́gùn yìí ṣe ń jó <laughs> alábala ló kàn ẹ̀jẹ̀ àwòjó. lẹ́yìn náà ti ń wò a ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bò lápò mi mo ti sọ fún yín pé onírúurú eégún onírúurú àrà máa rí inú eré tọ́ya yìí ọ̀ya egungun ṣẹ́sì. àsìkò ti fẹ́ tó ọ̀yà fúnra ẹ̀ ó jáde bí ṣẹ́ẹ̀sì ni gbẹ́gùn ṣẹ́ẹ̀sì kọ́ wọ́n ṣíwájú Chelsea ni báṣojú Chelsea kọ́ ẹ̀jẹ̀ á lọ wò ó ti yá ọ̀yà fúnra ẹ̀dá ọ̀yà tinúkẹ́ gbéra ńlẹ̀ kò dìde òdi àwo tó lọ ọ̀kàrà ní ìlọ́jẹ̀ ọ̀yà tinúkẹ́ ọ̀yà ṣe gbèké lórí ẹ̀ṣin àrẹ̀mọbìnrin abidígbòdo gbogbo ìjìnlẹ̀kẹ̀ <laughs> ẹ̀ ti rí ẹ̀ kúrò títì ọ̀yà ń bọ̀ ọ̀yà Chelsea ẹ̀ ti rí ọ̀yà òkùnkùn Chelsea òun àti àwọn fans Chelsea pátápátá gbogbo wọn pátápátá ni wọ́n wà lẹ́yìn ọ̀yà bó ṣe jáde ọjọ́ tá a wí ẹ ti ń wò ó ọ̀yà o eégún Chelsea ni àbí eégún Chelsea kọ́ ẹ jẹ́ ká ti ẹ̀wọ́ sí ẹnu kó fẹsẹ̀ rajọ fún wa ìlú mẹ́rin ni ẹnu ẹ jẹ́ àwùjọ. lẹ́yìn ìgbà tí ọ̀yà tó jó pẹ̀lú aṣọ Chelsea ó ti gbáṣọ míì o ó ti gbé aṣọ míì ọ̀yàlẹ̀ tí ń wòye pẹ̀lú ọmọ ẹ̀ ọ̀kàrà ní ìlọjẹ̀ onírúurú aṣọ lẹ máa rí lẹ́nìí lẹ́nìí <laughs> tí ọ̀yàdòlú ń ṣeré ọ̀kàrà ní ìlọjẹ̀ ọ̀yà má bẹ́gi lẹ́kùn léèmí mo mọ ibi tọ́yà ti ń bẹ́gi. ọ̀yà lòṣà tó sòpá rọ̀ sábẹ́ ọdán tónítóní kálukú wa máa mú tiẹ̀ gbà tí ìsòpá wọn ṣe mọ̀pá àmì akíntí mọ̀ pé ẹ wo ìyá bó ṣe ń jó ijó ijó ijó <laughs> eré ń bẹ lèmi àṣedòru ni ìjálá gbọ́dọ̀ jà ẹ jẹ́ ká wo ijó lẹ́sẹ̀ ọ̀yá ti mú pẹ́ ọ̀yá ṣe gbẹ́kẹ̀ lórí ẹṣin àrẹ̀mọbìnrin àbídúgbò tó kójú ìyẹn ọ̀yá ń jó bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń jó bẹ́ẹ̀ ni arápá wọ́n lóṣù pé ọmọ ẹgbẹ̀rún làṣà ló ń sọ àwọ̀ sílù nílùú ń ró lákọ lákọ ẹja máa wò jó bọ̀. ọ̀ọ́yà o ọ̀ọ́yà o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde èèyàn ò fẹ́ ni fọ́nrán bí òṣòrí ẹni aráalé ẹni òfẹ́ á kú àmọ́ wọn òfẹ́ á jẹ́ èèyàn bọ̀rọ̀ èèrà òfẹ́ pòpọ́rò dénú ọmọ aráyé òfẹ́ á jọbẹ̀ nú àwo tó ń ganran. ẹ ṣe ń yọrí. Yeah, let's say yeah. a bá wo eré Ọya tá à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí kò tí ì dẹ̀sà o níbi tó ti máa pidán àmọ́ gbogbo ibi tó ń dé ibẹ̀ ló ti ń jó bẹ́ẹ̀ lọmọ ẹ̀ náà ń jó Ọya ń jó ọmọ ọ̀kàrà ń jó Ọya tá a wí yìí tìlú gbẹ̀sàmàlẹ́ abígúnjẹ má bàa rọrùn ni tìga lérò ẹ̀yìn òsì kọ́ta sì gbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn wá bí aṣọ yíyí ti bẹ̀rẹ̀ mo ti sọ fún yín pé àrà ọ̀tọ̀ ẹ̀rí pé ti gbàṣọ míì bó ti ń yíṣọ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń yí bóyá ti ń yíṣọ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ ń yíṣọ onírúurú aṣọ lẹ́ẹ̀rí nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí ọmọ ìyá ló ń yíṣọ lọ́wọ́ yìí. ẹ rí i <laughs> ọmọ tí gàǹbàrí bá bí okùn ní ọ̀ràn ẹ̀rí ọmọ yàlẹ̀yàlẹ̀ ń wojú lẹ́sẹ̀ ẹ̀rùn ẹ̀yá ní yẹ̀yá ìran olóògbò wọn ayàmọ̀ ọmọ tí gàǹbarí bá bí mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan okùn ní ọ̀ràn ẹ wo ara lónìrànràn nínú fọ́nrán ọya yìí <laughs> ọ̀yà fúnra ẹ̀ ti gbajó èyí tó tún jó yìí ẹrírú ẹrí ìjó tọyọ nìyẹn ẹrí bàtà ọyọ wọn á jupá wọn á jusẹ gbogbo ara wọn fi ń jó <laughs> àwọn ọmọ ya lẹ́rìí tí wọ́n ń jó ní kọ̀ọ̀kan ìjèjì yìí. ọ̀rọ̀ oṣù kàṣe létí aṣòfò fún bó o bá lọ́rọ̀ ọ̀pọ̀ àwọn kan sọ níbi tọ́jà ti ń ṣeré lẹ́nìí onírúurú ọ̀rọ̀ onírúurú èdè onírúurú ijó onírúurú aṣọ lẹ máa rí nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ tí ọya tẹ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí mẹ́yẹ bọ̀ lápò yá àti ẹ̀tí ìtọ́wọ́ bàpọ̀ rárá torí ẹ rí àwọn gbòǹgbìn nìkan aṣọ tọ́ya sì máa lò lẹ́nìí mo fọwọ́ sọ̀yà fún yín bẹ́ẹ̀ ẹ má bá wa bọ̀. bẹ́ẹ̀ bá ti wá rí gbìngbìnìkan aṣọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wo eré lóníranran àrà lóríṣiríṣi ìyẹn lẹ́ẹ̀ fi mọ̀ pé ọya tìlú gbẹ̀sà egun ńlá tó tóbi ta èyí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lè ń bọ̀ lẹ́yìn ó lára wájú <laughs> ẹ máa gbádùn wa bọ̀. aṣọ lónìrànràn lẹ́ẹ̀má rí ẹ tó rí páṣọ míì tún rèé <laughs> kò tí ì dẹ́sà o ọmọ ọ̀yà ló ń ṣeré lọ́wọ́ yìí ó ti òun náà ti bọ́yá ti ń gbáṣọ míì bẹ́ẹ̀ lọmọ ẹ̀ náà ń gbáṣọ míì ẹ fi ilẹ̀ ẹjọ́ ṣeré ẹjọ́ oríbi ṣeré bó ti ń gbé lọ́tún bẹ́ẹ̀ ló ń gbé lọ ń sọ fún pé aláǹtakùn bá fi ta afẹ̀yìntà kẹ̀kan kẹ̀ǹ kẹ̀ǹ kẹ̀ǹ kẹ̀ǹ àbíkó fólìdí abikoko nìdí ọmọ ẹlẹ́bẹ̀ abikoko ẹ̀rí bẹ́ẹ̀ ló yí i lọ́tún ló ń gbé e lóṣù. bàbá wo, ó lọ́jọ́ ọjọ́ òun àná wọn ní erin ò ní fọn kọ́mọ ẹ̀ ó fọn ẹ rí i pé ọya ń yí aṣọ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń yí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú fèrè tí fèrè bá pọ̀ lábà kálukú máa kan tiẹ̀ rin á tiẹ̀ lọ́tọ̀ọ̀ ọmọ ẹ̀ náà á fọn tiẹ̀ lọ́tọ̀ bó ti ń yíṣọ bẹ́ẹ̀ ló ń jó. ọ̀yà fúnra ẹ̀ lẹ́rí tó yọ yìí. ibo lẹ rò pa adé yìí ná lẹ́yìn gbogbo òní tó yá ti wọ́ ọ̀yà ti wà lẹ́sàá aṣọ míì ló tún gbé yọkọ òun àtọmọ ẹ̀ <laughs> ẹ̀sáládé yìí o níbi tá a ti dá àwọn àrà lónìrànràn tí ọ̀yà ó tún ti gbé aṣọ lóríṣiríṣi tí yóò ti ṣeré tí yóò pidán tí yóò yí iṣọ lónìrànràn à ẹ gbádùn wa dọ́ba lónìí. ìyá àgàn òbí dúdú gbogbo ọmọ ló fi bí pupa ti ìlú ìgbẹ́sà olóyè táyélólú ìyá àgàn òbí dúdú ti ìlú ìgbẹ́sà lẹ́rí tí wọ́n kọjá yìí wọ́n jẹ́ nínú ọmọ ilé ọya ń sọ̀rọ̀ nípa Ọya Tinúkẹ́ tá a wí yìí ìdílé àwọn ìyá àgan olóyè Táyélolú Èjìrẹ́ Ẹdújọbí ìyá àgan tìlú Ìgbẹ̀sà ọmọ ilé Ọya gangan ni bákan náà ni olóyè Kásímù ọmọ ìyá àjẹ́ ọmọ ilé Ọya gangan lòun náà <laughs> ààrẹ ti dọ̀pẹ̀mú Taofik Ọ̀gábí gbagbagba ló dúró ti Ọya Tinúkẹ́ lọ́jọ́ eré tá a wí yìí ẹ rí i pé gbogbo àwọn èèyàn ti jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ àwọn lọ́balọ́ba wọn ń bẹ ń bẹ gbogbo wọn wọn jókòó níkànkan èjèèjì wọn tún fẹ́ wo àrà àtẹrẹ tí ọ̀yà tó fẹ́ ṣe lẹ́nìí. eré ọ̀yà tẹ́ ẹ rí yìí káàkiri ìlú ni wọ́n ti wá láti wá wò ó ẹ̀rí ipò tún ti gbáṣọ míì <laughs> ọ̀ọ́yà o ẹ rí i pé ọ̀yà eégún ṣẹ́ẹ̀sì ó tún gé àkàrà òyìnbó lójú eré tá a wí yìí ẹ rí pàṣọ míì tún lélẹ́yìí àbótún lélẹ́yìí lẹ́ẹ̀kan kò tí ì lò ó a ti sọ fún yín pé onírúurú aṣọ lẹ́rìí ẹ̀rí ipò ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn aṣọ lónìrànràn bá a bá wá ń sọ̀rọ̀ nípa eré ọ̀yà eré aṣọ míì tún rèé àwọn alátìlẹyìn àti gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n já láti ẹ̀yìn ọya tí wọ́n wà níbi eré náà lọ́jọ́ náà ẹ̀yà látòrí ọba wa ọba wàyídì fáṣọlá fáṣọlá fágbèmí ológùdù ti ìlú ògùdù kábíyèsí adéápẹ́ lórí ọba fàtáyé ìràwọ̀ ọba ti odi olówó àkíwọn ẹ̀rí ọya níbi tí wọ́n ti fẹ́ gé àkàrà òyìnbó <laughs> níbi tí wọ́n ti fẹ́ gé àkàrà òyìnbó ọya dúró ìyá àgbọn náà ó dúró torí eégún olóyè táyélolú ìyá àgbọn ni ẹ̀rí kó tún ti gbẹ́sọ̀ míì bá a bá ń sọ̀rọ̀ àní gbàgbé kábíyèsí ọba wa láìlúwà ọba josiah ọlárẹ̀wájú ilé mọ̀bádé àyìnà ìrántí kúyamíkù ọlọ́tọ̀ ti ọ̀tọ̀ àwórì bàbá wa náà ń kọ́ kábíyèsí ọba muhammadu àṣàfà aládìẹkùn oníjànìkin ti ìlú ìjànìkin kábíyèsí adíápẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ gbogbo wọn ni wọ́n wà ní ìjókòó lọ́jọ́ náà bàbá wa náà ń kọ́ olórí ẹbí buhari ọlọ́tọ̀ àkí àwọn náà wọ́n wà ń bẹ̀ lọ́jọ́ náà ẹ kú àdúró tí ọya o gbogbo aṣọ lónìrànràn tẹ́ ẹ rí tọ́ya ń gbé yìí <laughs> ọpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn kí wọ́n bá ṣe dáadáa bó bá ṣe dáadáa a máa rí dáadáa gbà á àgbàgbé olóyè yàyà ọmọọba ṣíàmánu ọ̀jẹ̀ àpapọ̀ ní gbogbo ìpínlẹ̀ èkó àkíyìn olóyè tajudeen mú ìlí ṣíàmánu ọ̀jẹ̀ àwòrì lápapọ̀ àkí àwọn náà. taofik ọ̀gábí ààrẹ ọ̀jẹ̀jì dọ̀pẹ̀mú àti àwọn náà wọ́n kú àdúrótì olóyè kamorudin apálára baálé baálé ọkọ̀ ìlú ti orílẹ̀ èjù ní fágbà àdàbà akẹ́yìn náà àròbálẹ̀ o ẹ̀kú àdúrótì tọ́ya ààlè sọ ká má dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tá a wí yìí adúpẹ́ lọ́wọ́ olóyè sàràfàdín balógun tí wọ́n jẹ́ ọlọ́pàá mọ́lá ti orílẹ̀ agége sàràfàdín balógun ọ̀pọ̀dàmọ́lá ọmọ ẹranko yáàyò ilẹ̀kùn àjíkan odò àdúpẹ́ lọ́wọ́ ti yín olóyè olúwatósìn ọlọ́kàndá ti ìjókòó ọlọ́mọdé àdúpẹ́ lọ́wọ́ àwọn náà. àdúpẹ́ lọ́wọ́ olóyè adéọlá múmínì àríọ̀jẹ̀ tìṣẹ̀rí ọlọ́fin. ẹ rí i pé bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí ọ̀yà fúnra ẹ̀ ò dúró òun gbaṣọ lóníranran ẹ rí i. Ah, òtútù gbẹ̀mí ṣe ń kà á ẹ̀ ń kà á ẹ̀ ò ní bó ṣe jẹ́ ọ̀ya o onírúurú ọ̀bẹ là ń rí níjọ́ òkú erin onírúurú aṣọ lọ́ya tì ń fẹ́ ọ̀ya ṣeré gbẹ́kẹ̀ lórí ẹ̀ṣin ló gbé lọ́jọ́ tá a wí yìí adúpẹ́lọ́wọ́ olóyè Abíọ́dún alága ọ̀jẹ̀ ti ṣẹ̀rí ọlọ́fun bẹ́ẹ̀ ni olóyè Olúndẹ̀gún Àdìsá ọlọ́kùnrin àti sọlọ̀ olóró adúpẹ́lọ́wọ́ yín o olóyè Túndé Agboola eléjì ọ̀jẹ̀ ti ìlú Ìgbẹ́sàmàlẹ́ Abíkúnjẹ má bàrà ọ̀run olóyè Sùrájù anífowóṣe akéwì ọ̀jẹ̀ ti ọ̀dọ̀ àbújá àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín bẹ́ẹ̀ lólóyè chief mrs olúwatóyìn odúlẹ̀yẹ aka ìyá ọmọ yẹ́bà ìbàfọ̀ àdúpẹ́ lọ́wọ́ tiwọn náà ẹ rí i pé ọ̀yá ṣì ń gbé aṣọ ẹ rí i chelsea ló tún lọ gbé yìí àmọ́ yẹ́lò lélẹ́yìí o <laughs> ti kọ́kọ́ lo gúlù ẹ̀ lẹ́ẹ̀kan tó jẹ́ ti chelsea gangan kẹ́ ẹ lè ba mọ̀ páṣọ pọ̀ lọ́wọ́ ọ̀yá tìǹkẹ́ yẹ́lò ẹ̀ ló tún lò jáde yìí àwọn Chelsea ni wọ́n tẹ̀sí lára. ẹ̀rí ìpasọ̀ mi ló tún gbẹ̀ yìí <laughs> mo ti sọ fún yín pé aṣọ lómìnira ṣẹ́ ń kà á ó ti di mélòó ẹ mọyì ẹ mọ ẹ ọ̀dà ẹ máa fojú wò tó kù ẹ máa fojú wò adúpẹ́lẹ́wọ̀ ṣe mi ti sàlájà àṣàbí ọmọ ẹyẹ́bà ti ìlú ìbàfọ̀ bàbá wa kábíyèsí ológùdù tìlú ògùdù àwọn lẹ́rí yẹn kábíyèsí ọmọ ẹ̀ṣọ́ kò yí ogun ìdúrọ̀ yanbi lólu olóòtá ẹ̀gì àwọn ni ọya ló ń yí aṣọ fún lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sún mẹ́yìn ẹ fà sẹ́yìn ń bẹ̀ ẹnìkan kì í ṣe ọmọ ọba kó sún mẹ́gún ẹ̀rí bó ṣe ń yíṣọ ológùdù nìkan ló ṣe ń yíṣọ fún o kò tí ì bẹ̀rẹ̀ sí ní ṣeré gangan gangan fún gbogbo èèyàn ó ṣe ń yíṣọ fọbọ ológùdù lọ́wọ́lọ́wọ́ torí ẹni tó tó igi tẹ̀ òun ló ń yá ẹ ọ̀ya aníkẹ́yìn èèyàn yìí bá mi sún mẹ́yìn ẹ jẹ́ káwọn tó ń bẹ ń lé kí wọ́n gbádùn ohun fọ́nrán tí wọ́n rà ẹ bá ń súnmọ́ yìí ọ̀yá fẹ́ ṣeré gidi lénìí. bá a bá wo gbogbo eré ta ti ń wò gbogbo eégún tó ti ń ṣeré a rí i pé èrò tèmi tó kù yàrá ó tún pọ̀ yamùrà torí káàkiri káàkiri gbogbo àwọn lọ́balọ́ba pápátá ni wọ́n pèsè láti ìpínlẹ̀ Ògùn láti ìpínlẹ̀ Èkó káàkiri gbogbo ìlú òkè gbogbo wọn pápátá ni wọ́n wá àwọn abọ́ ọ̀yọ́ ya ti ń fẹ́ ni wọ́n bá ṣe yẹ nínú wọn láti rí olóyè Rashidi Ajáùsá ògbóyè wọn ají akínyìn o ẹkú ọdún ẹkú àdúró ti Ọya olóyè Sunday Aládé akí àwọn náà aṣíwájú ọ̀jẹ̀ gbogbo ìbàfọ̀ akí wọn olóyè Wàsíù Àdìsá amọ̀jẹ̀lú ìlú àgbàdo crossing àkí àwọn náà always àdúgbò ẹ̀rí kọ́yá tó ti náà pààrọ̀ aṣọ kò tí ì dúró o ó sì ń gbé aṣọ lónìrànràn aṣọ gbígbé ló ṣe ń gbé eré ti fẹ́ bẹ̀rẹ̀ eré ti fẹ́ bẹ̀rẹ̀ adúpẹ́ lọ́wọ́ olóyè ao àrẹ̀mú ọmọ ju ọmọ lọ ti ayọ̀ bọ́ bẹ́ẹ̀ ládúpẹ́ lọ́wọ́ olóyè saheed àkànbí aláràn ilé báńgọ́ṣe lẹ́kọ̀ọ́ ọ̀yá ti fẹ́ gbọdọ̀ bóyá ní kẹ́ ẹ sún lẹ́yìn àpàtọ́. àpàtọ́ pàwọ́ àkànfẹ́rẹ́ gidi obì ọ̀yà gòdó ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu ọ̀yà kí n fún un láàyè ọ̀rọ̀ ó máa bọ́. já ọ̀yá tinúkẹ́ gbà lẹ́nu mi kò sọ́ dorin ègbè lórí àlejò. bàbá lọ́lọ́bí náà iná fi wà jẹ bàbá tó bí lọ́mọ ọyẹ́ bàbá náà ní ìlú ẹ̀kọ́. ayé o ayé dodo o ayé dodo kẹrẹ má bọ̀bọ̀ lọ́bọ̀ òrùbí wà jẹ bàbá tó bí lọ́mọ lẹ́sìn kò mú wà jẹ bàbá náà. ti rí i pé ọya ti bọ́lẹ̀ lórí odó eré ti wá bẹ̀rẹ̀ <laughs> ọya o ẹ wo èrò ẹ eégún bí gbogbo wọn ṣe lọ bìbà ẹ wèrò wọn ṣe pọ̀ jáǹtì rẹrẹ tí gbogbo wọn dúró tọya eré aṣọ bẹ̀rẹ̀ ẹ̀sùn mẹ́yìn fọyà ẹ̀jẹ̀ kájọ ọ̀yà orí ibi yíṣọ. kéyìn kéyìn kéyìn kéyìn kéyìn kéyìn ọ̀yàdé ariwo obìnrin rorò jọkọlọ ọ̀yàdé ariwo obìnrin kékankan kéyìnkan kéyìnkan kéyìnkan kéyìnkan. àwọn oníbàtà ni wọ́n máa lù bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń lù ú nìyẹn ẹ̀yà náà máa gbé aṣọ ní kọ̀ọ̀kan èjèèjì ni wọ́n máa sọ ọ́ <laughs> ah, eré ọya yìí dùn ẹwẹ̀rò ẹwòyà gangan inú dídùn àti dùnnú ló fi ń jó ló fi ń yọ̀ torí eégún ilé bàbá ẹ̀ ló ń ṣeré lọ́wọ́ ẹ̀ ń kà á. <laughs> ọ̀ọ́yà o. Ah, ó ṣe ó pọ̀ ẹ̀yìn nìkan dárò mo gún wọn ló kọ ọbẹ̀ mi dànù bó bá jẹ́ lé ni màá rọ́bẹ̀ bí ẹni pé ká má rí <laughs> bó bá yẹ pé léegun ni wá ń lé wa ni ah wọn ò bá mọ̀ pé eh, ara ara tá à ń dá ilé iṣẹ́ lutasima record international yìí <laughs> ẹ máa wò káàkiri àgbáyé ni ẹ káàkiri àgbáyé gbogbo eré eégún tí a ti ṣe èyí tá a ṣe lọ́tà èyí tá a ṣe nígbẹ̀sà àti èyí tá a ṣe níjànìkin gbogbo ẹ̀ títí dọ̀bẹ́rẹ̀ gbogbo ẹ̀ ó ń ta wàràwàrà nínú fọ́nrán lọ́wọ́lọ́wọ́ o àmọ́ ẹ máa wẹrí ọya bó ṣe ń yíṣọ lọ́wọ́ ẹ máa wẹrí ọya ẹ̀yin náà ẹ máa wò ó jẹ́ kán mọ̀ ọya ẹ rí i lójú kan ṣo lójú kan ṣo ẹ̀sùn mẹ́yìn ààrẹ dọ̀pẹ̀ mú tọ́fíkì ọ̀gá bí bá mi lé wọn sẹ́yìn kó o tó kakamọ́ra o lè lé wọn sẹ́yìn ni o wá kápámọ́ra òun gan sọ fọ́ya pótó ọ̀yá nẹ́rẹ́ wà òun fẹ́ ṣeré kí wọ́n mọ̀ pé bàbá ni bàbá ń jẹ́ wọn ò bá àtàkìtì kí wọ́n forí sọlẹ̀ bàbá ni bàbá ń jẹ́ aṣọ kanṣo ló sì ń yí lórí lójú kanṣo láì kúrò lójú kanṣo níbi táwọn èèyàn pọ̀ ọ̀ọ́yà o mo kí gbogbo ọmọ ìyá àtìlú pé ẹkú ọdún ẹkú ìyẹ̀dún ọ̀hún àṣèyí ṣàmọ́dú ẹrù kó ti dáwọ́ dúró pọ̀ yìí dáwọ́ dúró ó sì ń yí lọ lọ́lọ́bìrí po ló fi ń yí wọ́n ń sọ pé kó dúró kó gbowó bẹ́ẹ̀ ló ń sọ pé mo fẹ́ yí ìṣọ̀ yìí sẹ́ẹ̀ ẹ̀jẹ̀ atúwọ̀rà tó fẹ́ dá òkè yá ẹ̀ ó tún fẹ́ gorí nǹkan kan àbí wọ́n tú ẹ nípò lára nǹkan kan ẹ̀jẹ̀ àwọn nǹkan fẹ́ ṣe ń bẹ̀ pé ọya tún ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ ẹ̀dùn rí èyí tó tún fẹ́ yí ìyẹ́ rí ó ń lọ mọ́ra wọn ó ń lọ mọ́ra wọn ẹ rí aṣọ yíyí ló ń yí yìí ah <laughs> olókìtì ẹ rí wọn ti yí irú ẹ lójú yín rí kò ṣẹlẹ̀ rí àkọ́kọ́ yìí ọ̀ya o sunday alára. ẹ rí aṣọ ó ti lọ gbàṣọ mi <laughs> ẹ bàbá ń sọ nípa ọya àdúdúgbẹ́ lọ́wọ́ olóyè saheed abọ̀gún amójẹ̀lú yìí ti ìlú ìṣẹ̀rí ọlọ́fin ọmọ akẹ́sàn lẹ́rí ọlọ́kọ̀ lé ìṣẹ̀rí ọmọ irínwó ọkọ̀ ẹgbọ̀nrún àjẹ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba wáídì fáṣọlá fágbèmí ológun tìlú ògùdù fún ẹ kú palẹ̀mọ́ ọdún eégún tìlú ògùdù abàwàláyọ̀ <laughs> abàwàláyọ̀ àjọmọ́ àpéjúṣe ni ọ̀yàlẹ̀ tí ń wò lókè té ẹ ti ń wò ó tó bá nawọ́ ọwọ́ ẹ̀ tó wáyà ná ẹ̀rí ẹ̀ òkété ló wà káwàrà tó fẹ́ dá ń bẹ̀ èmi ti màrà tó máa dá o àmọ́ ẹ̀yin lẹ̀ tí ì mọ́ ẹ̀yin ni kẹ́ ẹ fojú lẹ̀ kẹ́ ẹ wòran ẹ̀rí ni tó gùn. bẹ́ẹ̀ bá wo irin tí ọya dúró lé lórí yìí irin tí ń rí báyìí ni àwọn tá a rí tá a ti ń wò tẹ́lẹ̀ bíi kí wọ́n ó gun parun bíi kí wọ́n ó gun pẹpẹ bíi kí wọ́n ó gun okùn àmọ́ lèyí ìrìn tí ń rí báyìí lọ́yà dúró lórí ẹ̀ tí ó máa yíṣọ́ ń bẹ̀ ni àbí òní ẹ̀yin náà ti rí ẹ ti rí ẹ rí ìrìn tọ́yà gorí ẹ̀ <laughs> ẹsẹ̀ kan ò tiẹ̀ lè dúró lórí eléyìí ká tó wá pẹ́sẹ̀ méjèèjì ẹ̀yà wo bọ́yà sì fẹ́ ṣe é ọ̀yà ti nú kẹ́ yọ gbangba kúrò ní kọ̀rọ̀ yọ gbangba ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ ní gbangba ló wà má bọ̀ ní gbangba tẹ̀kàn tẹ̀kàn oníkan súnmọ́ yẹn ẹ fi mí lẹ̀ ẹ fi mí lára balẹ̀ màá ṣeré fún yín inú yín á dùn ẹ̀rí ọkàn ya balẹ̀ ó tún dúró ó tún gàpá lókè <laughs> bẹ́ẹ̀ làwọn èrò lọ bìbà kálukú fẹ́ wù àrà wọ́n wù àrà tí ọ̀yá fẹ́ dá. kan lẹ́rí pé ọ̀yá ti mú yìí lórí irin tírín ó sọ̀kan ó gbé kan kàyéfì ńlá lélẹ́yìí tẹ̀ ń wò yìí ẹ̀rí ó fẹ́ yí sódì lórí irin tírín yìí ah, ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́. nǹkan ó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá bí àṣà àwọn olórin wa ní eégún ń bẹ bíi tàtijọ́ òòṣà ń bẹ bíi tàtijọ́ àwa ń sun bàbá bíi tijọ́ òun ni àwọn náà ò sun bàbá bíi tàtijọ́ mọ́ ẹ̀rí <laughs> ọ̀yà ti yí sódì lórí irin tí ń rí tí wọ́n gbé sínú goro <laughs> mo gbọ́dọ̀ rọ́ya bóyá oògùn ni àbí nǹkan míì ẹ̀yin náà fẹ́ mọ̀ ọ́ tó bá dọ̀dún tó ń bọ̀ ẹ̀wọ̀ yà wá sílùú ìgbẹ́sà nígà lérò ẹ̀yìn kò sì kọ́ta sí ìgbẹ́sà ibẹ̀ ló wà. ó dẹ̀ jẹ́ pé ẹ bá lè débẹ̀ ẹ lè rí aláṣẹ iléeṣẹ́ Lucas Human Record International agbáṣàníyàn gbogbo àgbáyé káàkiri bẹ́ẹ̀ bá ti dójú orí ọ̀tà ẹ bèrè Lucas Human Record International tí kò yìí ṣe lọ́wọ́ ó tún ti yí sójú ẹwù èrò gbogbo wọn ń nawọ́ wọn ń pàtẹ́wọ́ àtẹ́gùn àtẹ̀yàn gbogbo wọn bírun ò bá tòràn lèèyàn ń fẹ́ ojú kan wò ó àmọ́ bírun ò bá tòràn gbogbo ojú báyìí lèèyàn máa rìn tó máa fi wò ó wọn ti tún dẹ ní bọyá wọn fẹ́ sọ̀kalẹ̀ <laughs> ọ̀ọ́yà o pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde èèyàn ò fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni. ẹ̀yà ti sọ̀kalẹ̀ báyìí ẹ rí i ó tún ti ń lọ gorí nǹkan míì èèyàn eré lókèlókè bíi ìtajà o ó rọ ọya lọ́rùn ó rọ̀ lọ́rùn lẹ́yìn tó bọ́lẹ̀ lórí irin tí ń rí nǹkan míì ló tún gùn yìí. tá a bá wo eré ọ̀yà tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ó múra eré wa gan-an ni ara ọ̀tọ̀ ni ìyàlẹ́nu gbáà ní gbogbo ohun tó ń ṣe nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́jọ́ eré ẹ̀ yìí ló jẹ́ kò tí ì tán ẹ jẹ́ ká máa wò ó bọ̀. ẹ pé eégún ńlá lọ ya òun ló tún pọ́n kèyí o. <laughs> tá a bá ń gbọ́ táwọn olórin bá ń kọrin lẹ́yìn eégún àwọn míì ní ṣé kékeré ni ìyá àgan wa ìyá àgan olórí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin bàbá rántí nínú fọ́nrán wa tó ti kọjá eégún ìyá àgan ti ìlú ọ̀tà àjọfòyìnbó ọmọ àárẹ̀ ọmọ òfodófodó òun ló kọ́kọ́ gọpa ń tá a rà nínú fọ́nrán ọdún eégún ti ìlú ọ̀tà eégún ìyá àgan ti ìlú ìgbẹ́sà lẹ́tí ń wò tó ń ṣeré tó ń ṣeré ó ń ṣeré lókè ó ń ṣeré lẹ̀ ó ń ṣeré lórí irin tí ń rí ó ń yíṣọ káàkiri ó tún lóríṣiríṣi aṣọ tẹ̀yìn gan ò lè ka iye irú ẹ̀ ẹ fi máa mọ̀ pé eégún ńlá léegún tá à ń pè lọ́yà yìí orí ibi tó. ọ̀yáwà tó ti ń ṣe é lọ́wọ́ yìí bíi bẹ́ǹṣì báyìí ni òkè ló sì wà ó ga ẹ rí i pé gbogbo àwọn èèyàn wọ́n ń wò ó lókè fíofío ni ibẹ̀ ló ti ṣe é lọ́wọ́ yìí ẹjẹ́ àtúwàrà tó fẹ́ dá lórí òkè tó wà yìí káwọn ìdán tó ti fẹ́ pa. rí i pé ọ̀yá gbókìtì lókè <laughs> òkìtì ló gbé ló fi yí aṣọ yìí ẹ rí i lórí pákó kékeré bíi bẹ́ǹṣì báyìí tó wà lókè tẹ́ẹ́rẹ́ ẹni tó wà ńlẹ̀ gan kò tí ì rẹ́sẹ̀ dúró ká tó wá sọ pé ẹni tó wà lókè à àrà lọ́yà ń dá lókè yìí àrà kò dẹ̀ ní tán lé alára kíru eléyìí má bàa parẹ́ káṣà yorùbá kó má bàa dì mẹ́rí kóhun àjogúnbá wa má bàa bàjẹ́ iléeṣẹ́ digital stream and record international la fi mú gbogbo àwọn kinní wọ̀nyí wá sójú ìwòran yín kẹ́ ẹ ti lè máa mọ̀ pé àwọn ohun àrà ó ṣì ń bẹ nílẹ̀ yorùbá ó ṣì ń bẹ nílẹ̀ àwórì pàápàá jùlọ níbi tí wọ́n bá ti ń ṣọdún eégún ẹ sì máa bá a bọ̀ ọ̀yá ṣì ṣeré lókè ẹ̀rí báwọn èèyàn ṣe ń fò sókè tí wọ́n ń kí ọya wọ́n ń kí pé ó àbọ̀ ó kú oríire eré lóyìn ṣe lókè yìí o kò tí ì sọ̀kalẹ̀ àmọ́ bó ṣe ń yíṣọ yìí <laughs> lórí pákó tẹ́ẹ́rẹ́ lókè fíofío ẹ̀yin náà rí pé ibi tó wà yìí ó ga ju gbogbo àwọn èèyàn lọ àwọn èèyàn tó wà ń sàlẹ̀ lẹ́ ń wò yìí tọ́yá wà lókè tó ń yíṣọ a bí òkè bí òkè òkè ń gbọ́n mú ọ̀rọ̀ ya kẹ́ ẹ lè bá mọ ibi tó ń gadé ẹ̀rí okùn wáyà náà ẹ̀rí pé ó súnmọ́ <laughs> ọ̀yàlẹ̀ ń wò lókè tó ń ṣeré tó ń jọ yìí. bórí ìdùbúlẹ̀ ló wà báyìí àrà ńlá tún lélẹ́yìí bó ṣe yí tẹ̀ kan lólókìtì ó tún ti dùbúlẹ̀ ó tún ti fẹ́ yí mí báyìí ẹ̀já tó ń gbé ìfẹ́ yìí ọ̀yà ọ̀yà jẹ́ kán mọ̀ tún wa kẹ̀kẹ́ fún wọn kán rí <laughs> ẹsẹ̀ lẹ́ ń wò lókè rororo yìí ẹ rí i orí ìdùbúlẹ̀ lọ́yà wà ó lè ba àyè yín mo ṣe ń ṣàlàyé ẹ̀ ẹ̀ ó ti yé yín ẹ̀yin náà máa wò ó. ti ń yí sódì <laughs> ẹ rí ẹsẹ̀ ọ̀yà ló ti ti yọ ẹ rí ọ̀yà o ara <laughs> ò ní tán lé alára ara ò ní tán lé alára ọ̀yà ti wá da láǹtakùn bó ṣe ń finú ta bẹ́ẹ̀ ló ń fẹ̀yìn ta ẹ bá rí ẹrí ọ̀yà fún rẹ̀ tún pàtẹ́wọ́ àwọn èrò bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún àtẹ́wọ́ o ẹ pàtẹ́wọ́ fọ́ya <laughs> ọ̀yà tìǹkẹ́ ọ̀yà ṣeré gbẹ́kẹ̀ lórí ẹṣin bàbá rí eré tí ó ṣe yìí á rí pèrò pọ̀ ọ̀yà náà sì ṣeré gidi ọ̀kàrà ní ìlọjẹ̀ ọ̀yà tìǹkẹ́ ọ̀yà ṣeré gbẹ́kẹ̀ lórí ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yà gùn délé olúra ràkúnmí lọ́yà gùn lókè ìgbò ẹṣin ọlọ́yẹ lọ́yà lọ́gùn délé èpo la fi ń kí olúkòókòókò bí ẹni ń kí ọya àjàǹkó tó rìgì lọ́nà ọ̀tọ̀yàn òpèré wa gbàjẹ́ òdénú ẹ̀jẹ̀ kó ló ń jẹ kó máa bóúnjẹ lọ ẹ̀wẹ̀ ń bẹ̀wẹ̀ jà nílé ọ̀yá tinúkẹ́ gbogbo aṣọ wọn ń ṣe sígbà oró mi ẹ̀wù ń ṣe bọ̀ mí pẹ̀rẹ̀ lọ́yàn kí ti pa àlàbá ó ní bó lòmí ẹ mójú mi bàtà lọ́sọ yá fi ń pé gba òpèré ọwọ́ kan ẹ̀wà òpèré ọwọ́ kan ẹ̀gúsú òpèré ọwọ́ kan lásà ó ti tọ́ ya jẹ lálé ń pe lálé lú ọya ògùdùdúdú aró bí ìlú àwọn ọ̀jẹ̀ṣà ìjọ tọ̀run yaálẹ̀ lájàṣẹ́ ń jọ́ sí gbogbo ẹ̀wù wọn ń ṣe wọ̀míwọ̀mí gbogbo aṣọ wọn ń ṣe sígbà oró mi ẹ̀wù ń ṣe bọ̀ mí pẹ̀rẹ̀ lọ́yàn ọ̀yá tinúkẹ́ òòṣà tó sòpá rọ̀ sábẹ́ ọ̀nà tó ní kó níkálukú ó máa wá mú tiẹ̀ ìgbà tí ń sòpá wọ́n ṣe mọ̀pá mi akitimọ̀pẹ́ àrá tí ń sunkún ìjà wọlẹ̀ àrá mi ló tún dà yí o rí i rí i ọ̀yá dàlábàlà lókè ààbọ̀ ṣé dáadáa lòdè ọ̀yá tinúkẹ́ <laughs> bóyá lẹ́sìn wò tó sì ń dáhà lókè yìí. ẹ̀rí kó ti ń bọ̀ ńlẹ̀ <laughs> ọ̀yà o. ẹ máa wò ó bóyá lẹ̀ lọ́ọ́ ń bọ̀ ni o bóyá ó máa tún bọ́ sórí nǹkan míì ni o torí ẹ wo bí bẹ̀yẹn ṣe ga tó ẹ rí i pé ó ti ń sọ̀kalẹ̀ bọ̀ ẹ wo ibi táwọn èèyàn wà kẹ ẹ wo ibi tó lọ ti ń ṣeré lókè á ah! fíofío ọya o ó tún ti bọ́ sórí pẹpẹ kan ẹ wo bí wọ́n ṣe ń ju owó lù ú owó ìdùnnú owó ayọ̀ tó rere gidi lọ́yà ṣe ẹ rí i eré ṣì wà lára ẹ o ká tún wá wọ ara lẹ́yìn ìtagbára ti kúrò lórí káwàrà tó fẹ́ fi eléyìí dá ya fún eré takuntakun tó ṣe lọ́jọ́ ọ̀hún ewérò èrò yapa jù àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtonílé àtàlejò gbogbo wọn wọ́n dúró títí dalẹ́ pátápátá títí tọ́ya fi ṣeré tán lọ́jọ́ tá a wí yìí ẹ wo béèrè ṣe ń lọ eré ṣe ń lọ o tó rọra ọya èyí tó ń yí lọ́wọ́ yìí ẹ wò yá àgbọn tìlú ìgbẹ́sàmàlẹ́ abíkújọ má bàa rọrùn gbígbà nínú ẹyẹ òun ni wọ́n ń báyọ̀ wọ́n ń bá jó wọ́n ń bá a dunnú pé o kú ewu ọdún ó kú ìyèdún alábala ni ọ̀yá tó ń lù yìí bẹ́ẹ̀ làárẹ̀ dọ̀pẹ̀mú ló dúró tì í gbágbágbá ẹ̀rí òun ló ń yí ẹsẹ̀ ló ti yí sókè yìí ẹ ti rí i. ẹ rí i pé ẹsẹ̀ ló ti wà lókè yìí <laughs> ara onítọ́nlé alára ara lódìnà ọ̀ràn lọ́yà ṣe lọ́jọ́ tá a wí yìí. ẹ rí i pé ọya ó ń juwọ́ sọ̀tún ó ń juwọ́ sósì ó ń kí wọn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ó kí gbogbo ládéládé gbogbo olóyè lóyè gbogbo ọ̀tọ̀kùnkùn nílùú gbogbo àwọn olóyè gbogbo àwọn èèyàn gbogbo bọ̀rọ̀kìnní ìlú nílùú gbọ̀nsà nípínlẹ̀ Ògùn àti nípínlẹ̀ Èkó káàkiri gbogbo ibi tí kálukú wa ti wá àdúpẹ́ lọ́wọ́ yín àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dúnṣẹ́ míì ọdọọdún ni láǹṣogún ọdọọdún ni rókò ń sọgbọ̀n lọ́dúnlọ́dún làbíyáyá ń sọ àádọ́ta ọdọọdún lẹ̀ wá wà ọ̀yá ní gbogbo yín lẹ́ẹ̀ máa wà lówó ẹ máa wà lọ́mọ ẹ máa wà láìkú ẹ máa wà láyé wọn ẹ ṣe púpọ̀ ọdún ẹ ní fọdún yìí ṣàṣeyàn á máa ṣọdún nígbà nígbà ni eré ṣì ń lọ o rọ́yà ẹ̀rí kó tún ti ń gbé nǹkan kan wọ̀ ẹ̀rí o tún ti fẹ́ rárá kan dá o <laughs> tún ti fẹ́ dára kan ẹ sáà ń wọ ya ẹ ń wọ àwọn èèyàn bí wọ́n ti dúró tì í bìbà lórí pẹpẹ tó wà yìí bẹ́ẹ̀ lòun gan ló ń mú un lọ́wọ́ ló ń mú un lẹ́sẹ̀ kò jẹ́ kí tọwọ́ gbọ́n kò jẹ́ kí tẹsẹ̀ ó gbọ̀n dànù kò jẹ́ kí tilẹ̀ ó pọ̀ ju tẹnu lọ èmi ò mà rí ohun tí ó pọ̀ tí ò ní tán ẹ̀rí ipò tún ti ń yí ó ń yí nǹkan kan ẹ̀hún tó ń yí á tó yí èyí ó kù díẹ̀ <laughs> ọ̀yà jẹ́ kán mọ̀. rí i pé alábala yìí ló ti yí sí ó ti yí sódì. egudu la máa ń rí gbogbo eégún alágbádá tó kù ìyẹn egudu la rí tí wọ́n máa ń yí sódì àwọn míì ń pè ní ṣòkòtò ìjà òun ni wọ́n máa ń yí sódì tẹ́lẹ̀ àmọ́ ìtọ́ya tó ṣe yìí alábala gangan lòun yí sójú ló tún yí sódì. pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í tanná ọ̀yà ṣiyèrè dalẹ́ pátápátá ni ohun tó jẹ́ kérò pọ̀ tó báyìí ni pé bí ọ̀yá bá ti fẹ́ ṣeré báyìí wọ́n ti mọ̀ pé àrà lóníranran eré lóríṣiríṣi èyí táwọn ò tí ì rí wò láti gbà wọ́n ti bẹ̀rẹ̀ ọdún làwọn ò rí wò lọ́jọ́ náà ẹ rí pé wọ́n ti ń tanná kẹ́ ẹ lè mọ ibi tí ilẹ̀ ṣí dé agẹmọ ló ti jáde yìí lẹ́yìn tó yá ti yí aṣọ alábala yìí tán agẹmọ ṣòdé láti wá ṣeré fún wa ìkọ̀ gèntìgèntìgèntìgèntìgèntì àgẹ̀mọ́ oníbejì ọ̀yàgàn tiẹ̀ tí ìkó lóko ó sì ń ṣeré lọ́wọ́ àgẹ̀mọ́ ti wà ń ta ẹ̀rí àti bọ́ọ̀lẹ̀ ọ̀yàdọ́lú okú ewu o ewu iná kì í pàwòdì àwòdì okú ewu ọ̀kàrà ó mà kú ewu ewu iná kì í pàwòdì àwòdì okú ewu olóyè Táíwò ìyá àgan tìlú ìgbẹ́sà ó kú ewu ewu iná kì í pàwòdì àwòdì ó kú ewu olóyè onípo ó kú ewu ẹ àgúnlá eléré láti orílẹ̀ ajídé òun ni ẹ̀ ń wò yìí ẹ̀ òun náà ò ṣàìdá wọn lára yá ń bẹ̀ ẹ̀já gbọ́mọ díẹ̀. wọ̀ọ̀wọ̀ lẹ́tún wò yìí nínú eégún ìlú ìgbẹ́sàmàlẹ́ abígúnjẹ mábàárà eégún ilé ọya ní ìgà ìlérò ẹ̀yìn òsì quarters nílùú gbẹ̀sà wọ̀wọ̀ ló sì tìlú gbẹ̀sà òun ni ẹ̀ ń wò tó ń bọ̀ yìí nínú eégún ilé ọya ẹ̀ rí bó ṣe rí ijó lóníranran àrà lóríṣiríṣi lè máa tún wò lára lọ́wọ́ wọ̀wọ̀ ẹ ká máa wò ó bọ̀ wọ́ wọ́ wọ́ wọ́ bí ẹ̀dọ́. ẹ̀rí wọ̀wọ̀lẹ̀ ń wò yìí. ẹ̀rí ó òfurufú ló jókòó sí yìí ó láì gbàkútí láì gbé nǹkan kan ẹ̀rí ó ti dìde ijó lẹ́sẹ̀ wọ̀wọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jókòó yìí ní òfurufú láì lo àpótí láì lo àkàbà láì lo àga láì lo nǹkan kan ẹ̀rí eégún ńlá tó tóbi ká yìí ló fún mi mo ti sọ fún yín pé bí àṣà àwọn onígun kó nínú sọgbó ní kàràìsì kan kàrà igi nanran sì kó yan bo eégún jẹ eégún lọ èèyàn jẹ èèyàn lọ agbára jàgbára lọ wọ̀wọ̀ wọ̀wọ̀ ó wọ̀wọ̀ ó wọ̀wọ̀ jẹ́sú kò lè mú mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ <laughs> kódà lónìrànràn ni wọ̀wọ̀ ló máa ń ṣe bó bá ti jáde báyìí a máa wí pé gbogbo ẹ̀yin tẹ́ wá bá mi ṣọdún gbogbo ojú tó ń wò wá kódà ó ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ àpótẹ́ ń ra fọ́nrán iléeṣẹ́ wa ó ní àpótẹ́ ń tọwọ́ bọ̀ tẹ̀tún mówó àpò yìí ò ní gbẹ ilé lẹ́rìn lẹ́kọ́rẹ́ ó nànà lẹ́rìn lẹ́kayọ̀ ẹ̀rí ó ti wà níwájú bàbá wa olóyè yìí sọ̀gá bàbá àsàlẹ̀ jẹ́ ti ìlú Ìgbẹ̀sà ọmọ máwùtíì ọmọ àṣọrẹ́ máṣẹ̀ká ọmọ ẹlẹ́ṣọ̀ọ́ iwájú bàbá ló wà báyìí tó ń ṣeré ó nílé lẹ́rìn lẹ́kórí ọ̀nà lẹ́rìn lẹ́kayọ̀ ọ̀nà lẹ́rìn lẹ́kọ̀ọ́ yóò lóòṣà bìkó lórí eyín kékèké là ń mú jogbó eyín kékèké là ń mú jogì kí lológbò ń jẹ ìfà ìfà lológbò ń jẹ ẹ̀rí <laughs> ó ń jó bẹ́ẹ̀ ló ń jó ọ̀wọ́ ń jó lóde wọ́n ń lu ìlú lónìí ọ̀ràn fún bẹ́ẹ̀ ló ń jó ẹ̀rí bó ti jókòó ẹ̀rí ńgbà wọn fẹ́ gbàgà fún ìwọ̀lósùn ti ìlú ìgbẹ̀sà ẹ̀rí <laughs> orí ìjókòó ló wà ló ti ń jòyè o láì jókòó lórí àga láì jókòó lórí nǹkan kan òfurufú ló ń jókòó sí tó bá tún dìde ó tún dìde kọ́ mọ́ ẹ̀ ni ẹ̀rí ẹ̀rí <laughs> eégún bẹ bíi tàtijọ́ òòṣà ń bẹ bíi tàtijọ́ àwa ń sin baba bíi tijọ́ òun ni àwọn náà ò sin baba bíi tàtijọ́ mọ́. bá wo eégún wọ̀wọ̀ yìí àṣàyìní lọ láti lọ gbọ́ ọ̀rọ̀ ìkan tàbí méjì lẹ́nu olóyè arábìnrin Táíwò tí wọ́n jẹ́ ìyá àgan ti ìlú ìgbẹ́sàmálẹ̀ abígúnjẹ má bàrà ọ̀run eégún dáa nínú ẹyẹ òríbàtì ẹlẹ́lẹ́yẹ àwọn àgbà kí ni wọ́n lè bá wa sọ nípa ọdún eégún tìlú ìgbẹ́sà pàápàá jùlọ nípa eégún ọ̀yá tinúkẹ́ ọ̀yá ṣerégbéke lórí ẹṣin àrẹ̀mọbìnrin àfìdígbòdo gbogbo èdè ìlẹ̀kẹ̀ ẹ̀wẹ̀ ń bẹ̀rẹ̀ jà nílé ọ̀yá tinúkẹ́ gbogbo aṣọ wọn ṣe ṣe bá olómi òun ṣe pọ̀ nípẹ̀rẹ̀ kìtìpá àlàbá oníbòòlù ní ẹmú jìnnà bàtà aṣọ ìyá fi tó ga òpèrè ẹwọ ọkàn ẹwà <laughs> níbi tí wọ̀wọ́ jókòó sí ẹ ẹtún rọmọ eégún kékeré kan tó tó ń jó ìjó ọ̀wọ̀ náà gbajú lẹ́sẹ̀ ìjó. <laughs>